أما الذي فالعباد الله اتقوا الله تعالى حق تقوى وعلم عباد الله أن نبيكم استقبلنا في عيد الحضحى أن العيد إذا توكل أن العبد إذا توكل على ربه فلن يموت يكون سببا إخراجه أو إخراجه من ذلك وقال سبحانه وتعالى فإذا عبدت فتوكل على الله وقال تعالى وتوكل على الحي الذي لا يموت وقال سبحانه وأن يتوكل على الله فإذا حسبه فقال رسول الله صلى الله عليه وسلم كان عاقل القول الرجيم شن قلت يا الله حبي الله ونعم الوكيل رواه البخاري أتذكر التواريخ يا رب مدعو محمد صلى الله عليه وسلم أنا الله ní àwọn ẹ̀kọ́ tí ó bá táwọn oríṣẹ́ ní ayé wá láti ilé ayé pẹ̀lú ìpọ̀kànlá yìí. Táwọn ìgbìmọ̀ àwọn ìlú lọ́dọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ Nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ ní ọdún ilé akọ̀kọ̀ gbára yìí. Ẹ̀ka ni wọ́n ń lò ní ìwé. Àdánwò kò lè wọ́ọ́rú lọ́dọ̀ ọjọ́ mùsùlùmí àbọ̀ ọjọ́ mùsùlùmí lọ́dọ̀ ọjọ́ wọn àbọ̀ ọjọ́ wọn ọ̀rọ̀ ọjọ́ olùgbọ̀nà ọ̀. ẹ wá ní ọjọ́ mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ ọba ó wà lára àwọn ìfọ̀tọ́nà wọn ti fi ìfẹ́ hàn ẹrú. ó wà ní ìfẹ́ lágbájá lórí náà wò. àdéhùn tí mo máa wáyé lọ́dọ̀ ọmọ ọba rẹ̀. Ìtò lè tó ló gbogbo níbi àdéhùn náà tí ó bu àjẹmọ náà tí ó gbáyé ọ̀kọ̀ọ̀bá rẹ̀. Ibi àdéhùn náà لابد أن يكون مقارنا بالصبر. شو يقول láti fún oúnjẹ ẹgbẹ́ pé ọwọ́ ẹgbẹ́ ẹ̀sìn lè dáadáa. Kò sí àdébíkọ́ ọmọ náà wò, gbogbo àmọ́jọ ọmọ náà wò. Ọ̀sẹ̀ ti jẹ́ pé Ibrahim náà máa dá wọn lù wọ́n á ní pé ìgbà tó yẹ náà wọ́n máa tẹ́lẹ̀ sí àdéhùn pé ìgbà bí kẹ́kẹ̀ fún ń dáwò, kẹ́kẹ̀ fún ń dáwò gbogbo olóṣèwò àmàgbọ̀rọ̀ tí wọ́n ti bẹ́ẹ̀ lẹ́yìn. Olùkọ́ àti àmàgbọ̀rọ̀ àwọn àdúgbò kan máa ń ṣe fún ìjọ ìjọ ní ó di ìlú díẹ̀. Ẹgbà tó lè gbé wọn lọ ọ̀rọ̀ ẹni ìjọ ìjọ ní mẹ́rin ìmáàmà. Nígbà wọn ti gba ọjọ́ ọlọ́run ọ̀rọ̀ ẹ̀rọ wọn. Àmọ́ tó bá ti ṣe bí ìjọ lọ́wọ́ náà, òun ìṣubú nínú àwọn ìkọ́ta àkọ́mọlẹ́yà àbùjá náà mo fẹ́ bẹ ní ilé mo fẹ́ bẹ ní ilé ìlú lọ́dọ̀ ọ̀sùn lọ́rẹ́ ọkọ̀ ọkọ̀ sọ́dọ̀ ní àgbẹ̀gbọ̀n ọ̀yá tí mo fẹ́ jẹ́ gbogbo ọlọ́tọ̀ ọlọ́wọ́ àdánwà ni tí mo náà wà ní. Nínú àwọn ọ̀dọ́ wọn nínú àwọn ẹ̀kọ́ tàbíkọ́ nínú ọdún lọ́wọ́ ìgbẹ́ òun ní kí ọdún náà pé ìlẹ́gbọ̀n ẹ̀dá ọlọ́nà gbẹ́gbẹ́ ti tọ́ àdúgbò ti yẹ kí ẹ̀dá ọlọ́nà àìdára lónìí lápẹ̀dúró bí i bá rẹ̀ kẹ̀kẹ́ níbi kan àbájáde ìkan lẹ́gbẹ́ ń bá wọ́n pàtó ní gbọ́dọ̀ jáde tó fún mi àbọ́mọ́ ẹnì lágbára láti dájọ́ ìgbẹ́gbẹ́ àbọ́mọ́

àwọn ọmọ rẹ̀ lẹ́yìn tó ti lọ́wọ́ àwọn òwe sí àmọ́ ìtò ìṣòro pọ̀ ọ̀rẹ́ bá ti dá nù owó lè lè fi sọ́kájọ́ àwọn àwọn ọmọ tó ti tó ń dá mi nì ìwọ́n tó ń bọ̀ ó ti ti bọ̀ ọ̀rẹ́ fún ọgbọ̀n wọn máa bí ìrọ̀ rẹ̀ pé ọ̀rẹ́ tó ń gbé gbogbo ọ̀pọ̀ yẹ yẹ̀wò ẹgbẹ́ mi nígbà tó owó tó bá tó owó tó bá tó owó tó àmọ́ náà ọba lè sọ owó olùsọ̀rọ̀ owó ọmọdé àwọn níbẹ̀ nígbà tó máa bẹ̀rẹ̀ kàwá náà nígbà tó máa kàwá àti sọ. Tó wà bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún lórí ọ bẹ́ẹ̀ bí ẹrú dáadáa níbi tó ti bẹ́ẹ̀ sí ọ. Ọmọ mi ò sọ bàtà bàtà ní sáfò rì ní ìkọ́ lórí. Ẹ̀rọ tó bàtà bàtà ní lórí wọn bẹ́ẹ̀ jáde kó ní. Ọ̀sẹ̀ tó lọ ìdébù ọ̀sẹ̀ lọ àǹtẹ̀ fọwọ́ rẹ̀. Àbá àtìgbà tó lọ bàtà bàtà mú ọdún tó ti sọ wọ́n rẹ̀ bá ọdún tó bá wọ́n ti kó jáde ọdún wa bí ọdún wa bí wọ́n mẹ́rin ní ọ̀pọ̀ ọ̀rẹ́ ní ṣéèkì. Dàpẹ́ ń tẹ́lẹ̀ ní sọ ẹni tẹ́lẹ̀ kó ṣe ìrẹ̀ ọ̀pọ̀ ọlọ́run ló ń bá wáyé. Àmẹ́bí ọ̀rọ̀ ìlú àwọn ọ̀rẹ́ ọ̀pọ̀ Àmẹ́bí wàmẹ́ ìtọ́wọ́ ìtọ́wọ́ àwọn ọ̀rẹ́ tẹ́lẹ̀ ìgbàgbé. Àbẹ́ ìtẹ́lẹ̀ mọ̀ ní pé ẹni bá dá ọdún ìtẹ́lẹ̀ lé ìjọ àwọn ti bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa àwọn ẹgbẹ́ àti àlọ́wọ̀ àti àlọ́wọ̀ àti bá àlọ́wọ̀ fún ẹgbẹ́ rẹ̀ ní ilé ẹgbẹ́ rẹ̀ wáyé pé ẹgbẹ́ máa bẹ̀rẹ̀ áfíríkà ní wá ẹ̀kùnlẹ́gbẹ́gbẹ́ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ ní kílọ̀ ń jẹ́ pé àjọ ìlú àjọ ìlú ẹ̀wọ́n ti bẹ̀rẹ̀ sí ẹ̀mí ẹ̀já ẹgbẹ́ ìjá ọgbẹ́ ọmọ ṣùgbọ́n wọ́n wọ́n bí mọ̀ ní ìgbọ́n tó lọ́wọ́ ẹni tó bá lé àjọ̀dá àwọn ọba ọlọ́mọdé ara lé ọdún ìlẹ́nu ọdún alọ́gbọ́n ní ọdún ti lọ́ba pé ṣùgbọ́n wọ́n ọba kérésì pé lọ́wọ́ lé ilé ìlera kan lé ọba tó kékeré àwọn èdè àwọn èdè ṣé ìwà ìgbèrè yìí lọ́wọ́ wa gbèrè ní ìgbèrè ìgbèrè ní tó gbàgbé gbèrè ní ọba dé ṣé ó agbẹ́gbẹ́gbẹ́ ilé ní agbẹ́gbẹ́ wà sí tí wọ́n bá ti gbẹ́gbẹ́ wà ní ọ̀pá lẹ́bí lẹ́wọ̀ ọ̀rọ̀ ilẹ̀ ní ọ̀rọ̀ àwọn ilẹ̀ nígbàlẹ̀ nígbà wọ́n àgbẹ́gbẹ́ Bí wọ́n bá gbé láti gbé bí wọ́n bá kẹlẹ̀, ẹgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ Mo fọ́ àwọn ọmọ ọmọ orí ìgbẹ́ tó ń jẹ́ ọmọ ilé ارجع لما تفهم الله محمد صلى الله عليه وسلم قل فإذا أردت فتوكل على الله شو وقت اللي عبد من المتغير يسمى عليه ها يسمعني ولا يسمعني ولا يسمعني ولا يسمعني ولا يسمعني ọ̀fẹ́ ọ̀fẹ́ ìwà náà ó wá jẹ́ ẹgbẹ́ ìgbẹ́ ọ̀fẹ́ ìwà náà wọ́n jẹ́ ẹgbẹ́ ìgbẹ́ ọ̀fẹ́ ìwà náà olóòtú ìbọ̀wọ́ náà lè tẹ̀wọ́ wọ̀ sọ́dọ̀ nígbà tó ìbọ̀wọ́ mi yẹn ó ló gbé gbé lè ti láti wọ́n àti òní tí òní tí òní dá sí òní padà bọ́. àlejò àwọn ọmọ ẹgbẹ́ ọjọ́ àwọn ní kó kọ́ mi àjọ ẹlẹ́gbẹ̀rẹ́ ẹlẹ́gbẹ̀rẹ́ àti fún wa ẹ̀jẹ̀ lọ́mọdé ń bí o ẹ̀jẹ̀ lọ́mọdé ń bí lóògbé ìjà àti wà fún mi. àmọ́ àtẹ́lẹ́ tó ti fẹ́ lọ wà sí òní nínú ìwà ìwà ìjà àwọn ìwà ìwà ìwà àwọn ìwà àti ìwà ìwà ìwà ìwà láti kékeré ní ẹgbẹ́ ọ̀gbọ̀n ọ̀hún lórí bẹ́ẹ̀ àwọn ìwà tó ń sè ó sì fẹ́ ìdáná. Gbogbo ẹgbẹ́ mi ti lọ sí ìpínlẹ̀ ẹgbẹ́ àìjẹ́ ìpamọ́. Wọ́n fẹ́ sọ ẹ̀rọ ẹgbẹ̀ ìlú wọ́n ti lọ́wọ́ ẹgbẹ̀ ìlú wọ́n ti lọ́wọ́ ẹgbẹ̀ ìlú wọn gbàtí ń tẹ́jú lọ́pàá mọ́. Bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ ẹgbẹ̀ ìlú ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀ ìgbà ọwọ́ ọwọ́ ẹgbẹ̀ ìlú ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀ ìlú ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀ ìlú ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀ ìlú ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀ àwọn ọmọ tàbí lọ rí àwọn ọmọ ìgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ òun ti di àárín òun wọ́n ti àwọn ọmọ ẹ̀jẹ̀ tó bọ́ lóru. àmọ́bọ̀ ìwé ọ̀pọ̀ lọ́wọ́ ọjọ́ ìlú náà sọ gbàgbé gbàgbé tó ra ẹgbẹ́ tẹ́lẹ̀. ọdún mẹ́rẹ̀ ìgbà ọdún máa ń rí àti ìgbà tó ń pè ní àwọn ìsàyí. òun ló jẹ́ pé ó ní ọdún máa ń jáde lọ́jọ́ ọgbọ̀gbọ̀ wọn. ó wà ọmọ ọdún ìsàyí ọdún gbogbo ìta wọn ó lè ó lè kọjú mi ó kẹ ó wá sẹ́kọ̀ọ́ èyí tó gbé ìdílé wọn lé àwọn ìgbà wọn wọn bí àkúta tẹ kúta tẹ kùdé wọn á pa wọn nígbà tí wọn dé wọn á bá gbogbo àkẹkọọ tó ṣubú ẹ gbọ́dọ̀ kó dé. ṣé ìgbẹ́ àgbàdo ìwọ̀n ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ tó ń tẹ̀lé ní pé nígbà tí a gbèsè ní gbé ìgbà ara rẹ̀ ìlú tí wọ́n yàrá rẹ̀ ló bá fẹ́ láyé ìwé ìlú náà kọ́nà fẹ́ lè fẹ́ ìwé wọn bá ní ọwọ́ ti di ara rẹ̀ ìlú àìmá. ẹ bá fẹ́ gẹ́gẹ́ ẹgbẹ́ tó fẹ́ máa bá àlà ha máa bá àlà ha ní àlùmáàdìyà ẹ̀rọ ẹ̀rọ ti ara rẹ̀ àbẹ̀wò rẹ̀ dìmọ́rẹ̀ ìdílé ẹgbẹ́ àwọn ìdílé tó ti rẹ̀ bá ń lọ pẹ́ẹ́lẹ́ àwọn ẹgbẹ́ tó lè fọwọ́ ẹgbẹ́ rẹ̀ tó wọ́n ti tọ́jú ọ wọ́n ti ẹ̀kọ́ ní ìjọba ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ rẹ̀. ó ti lọ ẹgbẹ́ náà ti bá bọ̀ ẹgbẹ́ báyìí ìjọba ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ kò lọ́wọ́ bẹ̀rẹ̀ táwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́jú ẹgbẹ́ ẹgbẹ́ ìjọba ọ̀rọ̀ ọ̀rọ̀ ìjọba ọ̀rọ̀ ọ̀rọ̀ jẹ́ ìlú ọ̀hà àwọn àwọn tó ń ta ìwà bẹ́ẹ̀ wa ní ọjọ́ àti ìtàwá àwọn tó ń ta ìtàwá. Ṣé ó ti ní àtàwọn ìmọ̀lẹ̀ yìí? Àtàwọn ìmọ̀lẹ̀ yìí. Àgbẹ̀ ìjọba àwọn àgbà ó ṣe ìdáwọ́ sí àti ẹ̀rọ ọmọdé ìgbàgbé ní ẹgbẹ́ ọmọ ibi tó ń bẹ̀ olùkọ́sí ẹ̀yẹ lẹ́nu iye. Lẹ́yìn ìgbà tó ń bẹ̀ ọmọ ibi tó ń bẹ̀ kéèké ẹni pé gbèsè ẹ̀yọ́ nígbà wo lọ́wọ́ àwọn ìjàmbá rẹ̀ kò ní pé onílù. wọ́n ní iná àwọn bí ẹgbẹ́ ẹ̀rọ ẹgbẹ́ ìgbàgbé gbé ọ̀pẹ̀ ìgbàgbé afẹ́ ọ̀pẹ̀ ìgbàgbé ó bẹ̀rẹ̀ ìròyìn ní ní máa ń bọ̀ sí ẹ̀rọ ìjọ àgbáwọ̀ lọ́wọ́ ìdí lé. àwọn ìdílé ní ó tàbí ìrìnlẹ̀ fún wọn kò gbẹ́sẹ̀ rẹ̀ pamọ́ wọ́n ti tẹ̀lé wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ tí ẹ̀rọ ti bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ ìgbàlẹ̀ wọn ti ṣe àwọn ọlọ́dà ayé àwọn ọlọ́dà ayé bí ọkọ̀ ti bẹ̀rẹ̀ fún wa bí ọkọ̀ ti bẹ̀rẹ̀ fún wa bẹ́ẹ̀ lé ìwà ti bẹ̀rẹ̀ fún wa Fáàdì ilé mọ́tì àwọn ilé ìmọ̀ ìjọba ìrọ̀ ọ̀pọ̀ ìtẹ̀lé ọ̀rọ̀ ìdí ìtọ́jú ọ̀rọ̀ ẹ̀dùn ìmọ̀ ìyẹ̀kùnkùn tó bá yẹ bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ fún wa wọ́n ń gbọ́ ọ̀rọ̀ ìwọ̀ ẹ̀yẹ tó ń gbé ẹ̀yà ó kọ́ tẹ́lẹ̀ pé gbàgbára náà ó lè fi àbúrò náà lórí rẹ̀. Ṣé

wọ́n ti pàtàkì ọ̀rọ̀ bí ẹ̀yẹ́ bá lọ. Ẹgbẹ́ wọn kò fẹ́ni fẹ́ àwọn olùkọ́ ló sọ ọ́ láwọn olùkọ́ nígbà tí wọ́n lọ bẹ́ẹ̀ nígbà tí wọ́n ti lọ bá lọ. Nígbà tí wọ́n ti lọ bá lọ sí ọdún ẹgbẹ́ wọn, ilé ọmọ ọdún ẹgbẹ́ wọn lábúlé lọ́jọ́ ilé ọmọ ọdún bá wọn bẹ́ẹ̀. Wọ́n ti lọ́kọ̀ ìgbà ẹ̀rọ. Wọ́n lọ sọ̀rọ̀ wọ́n ti sọ ìdílé lẹ́ẹ̀ lẹ́ẹ̀ tó fẹ́ jẹ́ àdúgbò ibi tó fẹ́ jẹ́ náà bí ìgbà tó fẹ́ jẹ́ àdúgbò ẹni tó náà ń bọ̀ sọ. wọ́n ti dáná sí i ní wọ́n gbé wọn ló wọlé èmi àti ẹ dákò sí ara mi ìgbà yìí kálí mi ní ìgbà yìí ìjọba tí wọ́n ń pàgọ́ lọ́dún lọ́dún lọ́dún lórí tí wọ́n mú sí i nítorí ìgbà yìí ìgbà yìí ìgbà yìí àtẹ̀wọ́ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba Gbogbo ìjọba lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́. Ọlọ́run náà wọ́n ti ọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́. Ṣé ọ̀rọ̀ náà wọ́n ìgbà ọ̀rọ̀ lọ́wọ́ ìgbà ọ̀rọ̀ lọ́wọ́ ìgbà ọ̀rọ̀ lọ́wọ́ kò tó bẹ́ẹ̀. Bọ̀dọ̀ náà sí ọlọ́run bẹ́ẹ̀ ṣe bọ̀. Ìgbà yóò jẹ́ wọn, ó lè wọ́n ṣe bọ̀ lára lọ́wọ́ ìlú ọjọ́. Táà bá ń lé ìpè ọlọ́run ọjọ́ àwọn àbá àbá ọ̀gá ìgbà ní pọ́pọ́lọ́ mo ti kí ní ìgbà ìjọba lọ́sọ̀ọ̀sì. Àwọn ọ̀rọ̀ bọ́lá bá ṣe wọ́n wọ́n wọ́n wọ́n yà sí ẹgbẹ̀ ẹgbẹ̀. Nígbà àjọ ọ̀pọ̀ ọlọ́dún ẹ̀rọ tí ó bá ń ṣe ìwé ìta ẹ̀rọ lọ́dún ẹ̀rọ kò bá ṣe ẹgbẹ̀ ẹ̀rọ kàn. Bọ́lá bá ṣe ẹgbẹ̀ ẹ̀rọ akọ́kọ́ ọ̀gá ọ̀rọ̀ ẹ̀rọ̀kọ̀tẹ̀ ẹ̀rọ alágbé òṣèlú ẹ̀dá alágbé alágbé òṣèlú ẹ̀dá tí wọ́n ti ti fọ́jà ọ̀. àwọn ọmọ ẹgbẹ́ kẹ́kẹ̀rẹ́ ìṣèlú àti ọ̀gá ìṣèlú àwọn ọ̀gá ẹ̀rọ ọmọ ẹgbẹ́ ọ̀gá àwọn ọ̀gá ó ti sọ pé wọ́n wá rí. ìgbà ọmọ wọn wá kìí fún ọmọ wọn lẹ́nu ó ti fọwọ́ ṣe fẹ́ wọn nígbà tí wọn bá jẹ́ òṣèlú ìrẹsẹ̀ ṣùgbọ́n rẹ̀ ọmọ náà ní ṣe ìrìn òun ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́gbà bá a lórí Èyí ni ó dára lé olóṣù lè rí láìláì rí ààrẹ olóṣù lè rí rẹ̀. Ìjọ́ ìwọ̀n lọ, wọ́n ti sáré ní náà, ó sì máa ń jẹ́ mọ́ orí àwọn rẹ̀ àdúgbò ìwé tí ti rẹ̀ ìwé rẹ̀ wọ́n ti pa lọ. Wọ́n ti wá ó ti jẹ́ pẹ́ẹ́lú bọ̀dù jù ọwọ́ tó wọ́n lọ. Láàárín ìgbà tí wọ́n ti di ìlú èrè òsì ti bẹ́ẹ̀ pẹ̀ wá ẹ̀rù lọ. Ọ̀pá ló wọ̀ lọ́wọ́ rẹ̀. Ọ̀pá ló wọ̀ lọ́wọ́ rẹ̀ tí ó ti lè lé lé lọ. Àkọ́wọ́ lọ́wọ́ rẹ̀ wá lè rẹ̀ káàlà jù náà. Ìyáàmì Hánà wọ̀ lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ Ọlọ́run ẹ̀rí ìfọ́tà rẹ̀ púpọ̀ kúrò ẹ̀rọ ọ̀rẹ́ قال سبحان الجميع قل لغيرك والسلامة على الزعيم من الحضور ìdáyẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ títì láàrín àwọn ìgbẹ̀rẹ̀ títì ṣọ́wọ́n títì ẹ̀kọ́ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ títì láàrín àwọn ìgbẹ̀rẹ̀ àwọn ìyẹn wọn òkè ẹ̀kú fọ́nà ẹ̀mọ̀tí mo ṣe bẹ́ẹ̀ pé àgbàmọ́ ọlọ́run ọ̀rọ̀ ẹ̀dí gan bí ibi tó bí tó rẹ̀ lọ́dọ̀ ìrẹ̀ ẹ̀rọ ọ̀rẹ́ rẹ̀ ìkọ́lẹ̀ tó lè gba ọ̀rẹ́ ìfọ́ba ọ̀rẹ́ àwọn ìgbẹ̀rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tí ọjọ́ náà wà àmì àdúrà ní ọjọ́ ìgbẹ̀rẹ̀ gbogbo bá rẹ̀ tó bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ tó bẹ̀rẹ̀ ọlọ́run ọ̀rẹ́ rẹ̀ ń pọ̀ láti yóò pa ọ̀rẹ́ rẹ̀ láti ẹni ẹ̀yà tó ṣe kọ́lẹ́ láti ìlú mọ gbogbo àwọn akọ́lẹ̀ ń lọ bọ̀dọ̀ àwọn ọmọ ìgbàlá ìlú pẹ́pẹ́. Òtún ìgbà ayẹyẹ ń bọ̀ náà. Wọ́n yóò bá ṣe ń bọ̀ láti àlẹ́ gbà. Àbúrò àwọn akọ́lẹ̀ ń bọ̀ sọ̀rọ̀ náà lọ́sẹ̀ náà. Ó yà wọ́n ìgbà ìṣòro náà ń bí àtẹ̀kọ́. Pẹ̀lú ìgbà ìṣòro náà ń palọ̀ ó sọ̀rọ̀ kó dárẹ́. Àlùkò dárẹ́ rẹ̀ àmọ́ ìwé ìwé ọmọ ìwé ìgbéyàwó ìgbé ní ìwàlẹ́ ìṣẹ́ àwọn ìwé àkọ́kọ́. ọmọ ìwé ìwé àkọ́kọ́ ó ti tẹ́lẹ̀ dá láti ẹ̀ àtọ́wọ́ sí ẹgbẹ́ ábùsù ìwé àkọ́kọ́ ẹ̀ orí sọ́sù ẹ̀ ó dàgbà gbé ojú ojú tó fi yí yí gbé ojú tó bá kú ní ìgbà láti gbé ilé ìwé ìrẹsẹ̀ nígbà tó gbé ilé ìwé ọ̀rọ̀ ti àwọn ó kò fi ń sọ àwọn ìwé ìwé ìjọba ojú mu wọ́lá olóògùn lóbìnrin wá fẹ́ ilẹ̀ fẹ́lẹ́gbẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbìmọ̀ láti ìwé wà láàrín ọ̀pọ̀lọpọ̀ ìgbẹ́. bẹ́ẹ̀ ni kí mọ̀ ó ní ìgbàfẹ́ ti bẹ́ẹ̀ dáyàlù áfíìsì ìwé ìwà yorùbá. ẹ̀rọ ní ọ̀rẹ́ wọn ti dàgbé ní ti dàgbé ní ẹgbẹ́ ìtàkù náà nígbà fẹ́ẹ̀mì ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ wá fẹ́ẹ̀mì. ṣé ìfàtí fẹ́ẹ̀mì ẹ̀rọ ìgbà ẹgbẹ́ ti tẹ́lẹ̀ ẹ̀kọ́ ilẹ̀ ẹ̀kọ́ ọmọ ọmọ ọmọ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ọmọ ọmọ ọmọ máa ní pọ́ńtà òsì fẹ́ rẹ̀. Bọ́lá ni ó ní máa lòlá ó wá gbé láti jọ ọ̀la ó lè ká ọ̀la. Màtẹ́lá ti rẹ̀ dáwọ́ lẹ́gbẹ̀ẹ́ àrùn ó ní máa ká. Ó ní kókó jẹ́rẹ́ náà ti tẹ́lẹ̀ ká ẹ̀rọ ìgbé ẹ̀rọ yẹ. Tí ó bí ìdí ọ̀la ti jẹ́rẹ́ náà ó ń tẹ̀sán ẹ̀rọ ìgbé ẹ̀rọ yẹ. Ó ń tàbá lọ, ó wá wọ́n wọ àwọn orí ọkọ̀ gbé ọjọ́ kan wọ́n ti sẹ́yìn tọ̀ owó ìlọ́run kò sí sọ́dọ̀ àwọn ìgbà sọ̀rọ̀ ẹ̀ òun lé ní gbé àyà ń bẹ̀rẹ̀ àyè òun lé àti ẹ̀. ṣùgbọ́n wọn àwọn ọkọ̀ yẹn ti ní ẹ̀rọ ìrẹ̀lẹ̀ àwọn wọ́n tẹ́lẹ̀ ẹ̀rẹ̀ ó sì máa ọ̀rọ̀ ìjọba ọ̀rọ̀ ìjọba àti ti ní àwọn àbí kéèké ẹ̀rọ mẹ́fẹ́ tí wọ́n ta orí ìjà ní ìjà àyà ìlú ọdún ìgbà ní ọdún sọ lórí ìjà ìjà ìjà ìjà bá a ṣe wà ń gbọ́ fún àwọn obìnrin tó bá yẹ kí ọdún sáré kalẹ̀ àdúgbò àdúgbò mọ́tò ó ní kí wọ́n kọ́kí sáré kalẹ̀ ó ti rẹ̀ ó ní bẹ̀rẹ̀ ó ní kí sáré kalẹ̀ ó bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ sàlẹ̀ tó bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àwọn kàrà sílẹ̀ ṣojú ìwà ẹ̀mọ̀ tó ọjọ́ yìí àti yẹ lọ́ wọ̀ ní ọmọ sí kìí sọ̀rọ̀ lọ́dún kìí sọ̀rọ̀ lọ́dún ó lé ọmọ ìgbẹ̀rẹ̀ اللهم اجعل لنا ايمانا وتقوى ثم اخبار خليل الله الاخبار ولا اله الا الله وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم. أبدا الله عليكم السلام وبعد الله محمد صلى الله عليه وسلم يرسل الله دعوة هنا يسأل فأقول له إن الذي قال الله تجعل تجعل بيجا إلا إلى يوم أيضا بكل من تعالى إذا كان صحيح أولي بالأسباب إذا أسباب اللي بيجي يجي يجي يجي Ini apa yang tidak mungkin lekos. Ini kaya Tuhan. Ini dari isi kerja dengan semua. Al-Quran yang maka. Ayah yang berada atau ahli yang berada di dalam bawahnya. Ayah yang berdikan. Ayah yang tidak berdikan. Karena orang kalau bahas bukan demi. Jadi jangan ini sudah di luar. Oh, betul lah ya. Orang beri orang yang berdikan. Amalan dia berdikan. Ini asal berdikan. ليس عاصم من السنة من البلاد فأنا قال إذا بعد في نفس الدور يتوقف لك أحد من حياتي وأنا قال إذا بعد في نفس الدور يتوقف لك أحد من حياتي وأنا قال إذا بعد في نفس الدور يتوقف لك أحد من حياتي وأنا قال إذا بعد في نفس الدور يتوقف لك أحد من حياتي وأنا قال إذا بعد في نفس الدور يتوقف لك أحد وأخواتي يا سيدي هل أخذ أخواتي محمد أخواتي محمد تنبت عليه في الأحياء lórí bá lọ́wọ́ bá bèrè tẹ́lẹ̀ wọ́n fi ìgbà ẹ̀rọ gbà náà. a ní kọ́ ṣe sílùkù àbúrò àti ìdíkà wà lọ ó ti kò jẹ́ pé wọ́n ti gbé mọ́ra o. ìta ń sọ̀rọ̀ abúlé bá yẹ kó ní kàkà ní ìlú kan náà o. báyà ẹja lọ pàdé à aláhùn bá fídíò ní ìlú náà wà wà àbí àtàwọn kọ́lá fún ẹgbẹ́ ìlú yẹ. ẹ ẹ ní bí wọn kàrí ní sáà tó ń sábà جبنا علمنا التقوى والعلم وقد جزاه الله على الله الحمد لله وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم